إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم وعن علي بن أبي طالب رضي الله عنه قال كنت رجلا مزاء فأمرت المقداد بن الأسود أن يسأل النبي صلى الله عليه وسلم فسأله قال فيه الوضوء متفق عليه واللفظ للبخاري وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم حبب بعض نسائه ثم خرج إلى الصلاة ولم يتوضأ أخرجه أبو داود أخرجه أحمد وضعفه البخاري وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وجد أحدكم في بطنه شيئا فأشكل عليه أخرج منه شيء أم لا فلا يخرجن من المسجد حتى يسمع صوتا حتى يسمع صوتا أو يجد ريحا أخرجه مسلم عن طلق بن علي رضي الله عنه قال قال رجل مسست ذكري أو قال الرجل يمس ذكره في الصلاة عليه الولوء فقال النبي صلى الله عليه وسلم لا إنما هو بضعة منك أخرجه الحمق وصححه ابن حبان وقال ابن المديني هو أحسن من حديث بصرة أنا أقف على عليكم كاتب إخوان محمد صلى الله تعالى عليه وسلم نتسوج باب لراقب الوضوء àwọn nǹkan tí ní ọgbà àlùwàlá wọn jẹ́ lẹ́yìn tí ẹ bá ti ṣe àlùwàlá a ní ọ̀sẹ̀ tó lọ ẹ̀ka ahadith tí ó ṣàlàyé fún wa nípa wípé náà oorun tá à ń sùn ó lè balùwàlá jẹ́ ó sì lè má bàjẹ́ ìran ọrùn ló lè balùwàlá jẹ́ ìran ọrùn ni kò ní bàjẹ́ bákan náà ta hadith fún wa nípa. الاستحاضة انت جماعة ẹ̀jẹ̀ aláàdá obìnrin ṣùgbọ́n kì í ṣe ẹ̀jẹ̀ aláàdá àti ìdájọ́ ẹ̀sẹ̀ nípa irú ẹ̀jẹ̀ yìí ayé fún wa pé òun ò ní kankan ṣe pẹ̀lú ká má kẹrun kí a sì má gbára ṣùgbọ́n òun náà máa ń bá lùwà lájẹ́ obìnrin tí ó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ hábọ̀ ni ó jẹ́ wípé kò ní jẹ́ni tí ó fi àlùwàlá kan kí ju ìwọ̀n ẹyọ kan lọ ni ó máa kírun fún gbogbo àlùwàlá rẹ̀. bákan náà nu tí ó tún yẹ pé ó lè bàlùwàlá jẹ́ ó ní ntí ẹ̀kọ́fẹ́ kàdó ní ẹni àṣàdé sàfáwà àríyé ibn Abi Talib radiyallahu ta'ala anhu tí wọ́n sàlàyé ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ sí wọn tí ó mú anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó mú wọn dájọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí náà ni ó ba àlùwàlá jẹ́ ẹni tí ó bá tún rí irú nǹkan yìí àwọn náà lọ tún àlùwàlá ṣe. fún àlejò ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọ́n ní kuntu rajulan mazzaa mo jẹ́ arákùnrin kan tí mo bí yòó tí máa ń sábà tara rẹ̀ jáde ìran àtọ̀ tí a lè fò ìlú rẹ̀ pé spam tí máa ń tara ọmọ ènìyàn jáde ní pàtàkì jùlọ ọkùnrin oríṣìí mẹ́ta jù gbogbo ẹ̀ ló sì ní ìdájọ́ ẹ̀sìn ìyẹn fi gbọ́dọ̀ tijú àti ṣàlàyé nítorí pé ń tó lọ gbogbo akọ̀ mọ́ ẹ̀sìn ni. a ise tó tó tó tọ́ lórí ẹ̀ ó lè kó bá ìjọsìn èèyàn dáadáa. lórí ìrùn bí òní ìran àtọ̀ka máa ń tara ọmọ ènìyàn jáde ní pàtàkì jùlọ ọkùnrin àtọ̀ ni lọ́pọ̀lọpọ̀ ọgbà tí èèyàn bá ní èrò nípa obìnrin yára ronú nípa obìnrin ẹ̀ka tí ìfẹ́ ń gbẹ láàrin òun ìrònú yìí ó lè fa kí àtọ̀rẹ́ jáde ìdàmú ìbẹ̀rẹ̀ máa bá obìnrin sọ̀rọ̀ ìbásọ̀rọ̀ yìí tí bá ti ní ọwọ́ ìfẹ́ tí bá ti ní inú ó lè fa kí àtọ̀rẹ́ jáde ìgbàmí ìbẹ̀rẹ̀ ó lè jẹ́ pé ìka rántí obìnrin ẹ̀ka tí ìpéjọmọ́rọ̀ ìfẹ́ ń bẹ láàrin ẹ̀hún àti ẹ̀ ó lè fọ́rọ̀ kí àtọ̀rẹ́ jáde so tí ìyẹn ń pè ní alimọ́bìnrin àwọn rẹ̀ ó súnmọ́ àrẹ̀dàlẹ̀ ṣòwé àwọ̀ àtọ̀ náà ni ṣùgbọ́n òun jẹ́ nǹkan tí ó láìtì ju àtọ̀ lọ. irú nǹkan yìí bí wọn bá ṣe ní ṣáháwà lára tó ní ṣe máa ń tara èèyàn jáde tó ní pàtàkì ìjọ tí ìrònú nípa olólùfẹ́ èèyàn lóbìnrin àbí lọ́kùnrin tí ó bá jòkó sí ọkàn yẹn. afáwọn Aliyu ibn Abi wọ́n ní àwọn jẹ́ arákùnrin kan tí mọ́sílíò ni wọ́n ń pinnu lágbáwá tí mọ́sílíò yìí máa ń tara wọn jáde lọ́pọ̀lọpọ̀ gbà àwọn fẹ́ẹ́ lè máa níròónú nípa ẹni tó jẹ́ olólùfẹ́ àwọn àbí táwọn ti ṣe fúnra lọ pé ṣòkòtò àwọn ti bẹ̀rẹ̀ sí máa tutù fún mọ́sílíò ebi máa ń ṣẹlẹ̀ sáwọn dà àwọn sì máa pé ní tó ṣẹlẹ̀ yìí tí ń tara àlákàrí àwọn jáde yìí ni ó lófin ẹ̀sìn tó dé lófin ẹ̀sìn ṣe di ìtàn tí a gbọ́dọ̀ lọ táǹbà ní ìtàbátọ̀tà bófin ẹ̀sìn ṣe di màlẹ́yìn ìsìlámù tá a gbọ́dọ̀ lọ wẹ̀ nígbà tó bá tara wa jáde náà ni òfin ẹ̀sìn di I love you láwọn ọmọ òfin ẹ̀sìn olóde síbẹ̀ àti máa ń lọ wẹ̀ fún màlẹ́yìn náà láàárẹ̀ fún mọ́fíyù ni sábà wá tì sí abẹ́ ẹ̀gbẹ́ ńláńlá àbí bá a ṣe máa ń lọ ń kàn táǹbà fún tọ̀ náà dáa lọ táǹbà fún mọ́bíyù tá a ti síbi ẹ̀gbẹ́ kékeré tó yẹ àfáwà àdúgbò náà nìkan ni tó ti mọ̀ bí ẹ ṣe lè mọ bí ẹ ṣe lè buhari tó nọ́ọ̀mà nítorí ìyẹn ò mọ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní tí wọ́n á rò bíi pé ká má wàá fáyè màkà rẹ̀ ká wọ́n ká má léèrè lọ́wọ́ ma kò wá sì béèrè nípa tí ó mọ̀ ó ń tàn ó ló ṣòfò ìyẹn dàgbà kọjá ẹ̀ má káyọ̀ kò rẹ̀ gbé kí wọ́n ní ìgbè ní ń gbé kí wọ́n ní àtúntò máa ní mi ò mọ ìgbè ní ó tì mí lójú wọn ni mi ò lajú wọ́n wá sí wípé ọ̀ma àwọn ará wọn lọ sí ọ̀tún wá béèrè ẹ̀gbọ́n tó wá jẹ́ni tí a yóò burú tí wọ́n fi ọ̀bẹ tí wọ́n fi tì sí bí wọ́n ṣe lè dàgbà tó yóò láwọn nǹkan kan ní ẹ̀sìn tí ò ní yé sọ̀rọ̀ kọ́ mi káwá lọ wọ́ ẹni tó yé ká sì béèrè lọ́wọ́ ẹni tó yé. fọwọ́ àlejò ìgbìmọ̀ àbí tọ́lẹ̀ wọ́n ti sọ fún ṣe wọ́n. ẹlẹ́ẹ̀kì lè dáàbò kọ́lẹ̀ pọ̀ gẹ́bí ìtàkọ̀dà kan hadithi. fọwọ́ àlejò ní àwọn dáàbò ìka tí máa fi yù tí pé máa fi yù lọ́lábàá máa pè ní mọ́síyù wọ́n láwọn já pẹ̀lú kàtí mọ́síyù tí tara àwọn jáde. fàmọ́rù tó lè lọ́kọ̀ dáadáa àyẹ̀s àdánàbí yẹn sọ́nà lọ́wọ́ sọ́nà àwọn ò lè ṣe béèrè lọ́wọ́ ànábì. opportunity àti ṣòbéèrè lọ́wọ́ ànábì ju anybody lọ. ṣùgbọ́n ẹgbẹ́ lórí wáyà lóye tí hadith gbà wá yá àwọn òfin sì ìbéèrè lọ́wọ́ nẹ́bà muhammad sọ̀rọ̀sọ́lẹ̀ fásitì àyẹ́yìtù ẹn ẹ̀sán àlọ́sùdọ̀lọ́ irú àwọn ìbéèrè yìí náà ilé tí ẹ̀ lójú yá lọ gbogbo yóò kíyàn tó kíyàn béèrè lẹ́rí pọ́blíkì kí ẹ̀ tó lọ dá ẹni tó mọ̀ ẹ́ láfa kí ẹ̀ tó lọ dá àgbè kan ló tún máa tẹ̀ ẹ́ níbi àwọn ẹgbẹ́ àdúrà síbẹ̀ ọ̀rọ̀ àwọn àkúyà ọtí ọkọ̀ ọmọ táǹbà láti gbé ọmọ rẹ̀ ní sọ̀rọ̀ táǹbà tó ń kí ọmọ ìyẹn bá tún gbé ni ìyẹn kan ṣeré sọfọ́ wa ní ṣùgbọ́n ojú tì mí ojú lọ sí ẹ̀ ń dàmí kúbi ẹgbẹ́ tó dáa jù lẹ́kí ẹ̀ má tìjú ṣe ìbéèrè nípa ntí òye yẹn àbójú bá ń tì ọ́ wọ́n lè má béèrè kọ́ ní kí ẹ̀ béèrè ẹ̀ bó ṣe ṣe àwọn àlè ojú أن أسأل رسول الله صلى الله عليه وسلم إنه يقول ابن البخاري أوسي àwọn tijú láti lọ sí ìbéèrè lọ́wọ́ ànábì nípa ìtòsàwọn. ìwáyà mi gbé wá tí wọ́n sọ rízìn táwọn fi tijú ní muslim wọ́n lè màkà láti bì láti yìí èmi mo fẹ́ ọmọ rẹ̀ kí wọ́n lọ sọ pé adákùnrin ọmọ ní mọ́jì lójúmọ́ ojú tí ó fi rí abẹ́ ilé ìjẹsẹ̀ tí ó tí ó bù mí kù níwájú ànábì ìfẹ́ bèrè kó má òjò àti ní ọkọ̀ ọmọ ti ní ṣáájú ìyẹn lọ́sìn àwọn òfẹ́ bèrè nípa táwọn lọ́kọ́ ọmọ ànábì ojú òfin ti àwọn bó tó ṣe wá tí wọn ò tí wọn ò fẹ́ bèrè wọn ojú ó tì wọn láti ní kéèyàn báyà bèrè pẹ̀lú àti ẹ̀kọ́ kíkọ sábúrú gbà mí bí ẹ̀ náà bá tí wọn káàkiri bá gbé tán bèrè bèrè yìí ìlúfẹ́kẹ́ lékè ọwọ́ akẹ́lẹ́ ní gọ́bìrì lọ́wọ́ sàmì báyìí fún yẹn bá wà láwùjọ kí bí ẹ máa ń láwùjọ ẹ máa ń kọ́ wọn kọ́ bí rìn sojú wọn sì dá láti ẹ̀ wọn wọn lè bèrè bèrè rẹ lẹ́sẹ̀ kọ́lá olè máa ń máa bí àwọn ìjà nípa ní ti ní olè lọ́wọ́ ara láwùjọ kan kí ẹni kan bèrè bèrè lọ́wọ́ rẹ̀ tí kò mọ̀ ọ́n sì fi tẹ́kisì mẹ́sẹ̀gì ọ̀ọ́kà máa ṣẹ́ẹ̀tì ìpẹ́ alẹ́ nìyẹn wá pé ní ìdáhùn tẹ́lẹ̀ kìí àmà bá dé ayé márùn ojú tèmi kò yí ṣe excuse eégún rẹ̀ ṣẹlẹ̀ sí àwọn sàábì arábìnrin kan bá dàgbà Muhammad sọlọ sọlọ náà àwọn àǹsọ inú àwọn ará Nàìjíríà ni wọn wá gbé lọ́wọ́ ànábì nípa bóòwò lèyìn ó sì máa wẹ haid bóòwò lóbìnrin ó sì máa mójútó ara rẹ̀ lásìkò haid ìbéèrè wà so personal and nǹkan náà bẹ́ẹ̀ kọ́ ni obìnrin wọn kìí sèǹbà sí ìbéèrè dára ní òkú bá lè fìyàwó rẹ̀ ìkí wá ní ìfẹ́ wá ti dí sí wọn ló bá mi lásìkò àyàsùkò hàlùkọ ewu ò ní kó o ṣe ṣe àlejò náà lọ́wọ́ bí aṣọ àkàtúndé wá tẹ̀lé ẹgbẹ̀rún rẹ kó máa fi aṣọ sí ojú ibi tí ìyẹn ti ń jáde wọ́n ní bíi sọ fún arábìnrin ànábì òṣogbo ni ó fi àbíkalẹ̀ kò gbọ́ aṣọ sí ó tún wá tún lè lè ẹni pé àlùbọ̀ wa ti rí nígbà tó yẹ kó yí ọ àwọn obìnrin ẹ̀mí ṣe ń bẹ sílé àwọn ìyàwó ànábì táwọn ti gbọ́ nígbà ànábì sọ yìí àwọn náà wá fà fẹ́ ìpè wa àyíká ànábì sọ̀rọ̀ lóyìí so bó ló ṣẹlẹ̀ ń ó kiri èjì pẹ́ǹtì kan sọ́kàn ìyá àìsà ọdí ọlọ́ta káwọn káwọn yẹn mọ́ ti dú lórí àlámọ̀ rí ẹ̀sùn lọ́yìí ah, níbo ni Aisha wí gbólóhùn tó gbajúmọ̀ pé rahimallahu nisa'al ansar káàkiri ọ̀nà bá ń kẹ́ àwọn obìnrin Madina àwọn yìí máa lámà láyàwó àwọn obìnrin tí wọ́n lam yamna'ahunna al-haya ay yatafaqqahna fi din ìtìjú ò ní ká fi àìsàn àbí àìsàn ní ká pa á lẹ́mọ́ra rárá tí nǹkan bá ti yẹ ọ ẹ máa wá ẹnu tí ẹ ẹjọ́ kan lẹ́sìn lẹ́nu òun ti géèrè tí ó mọ oṣù lọ ti fi bíyà bùkátà lè kí á mọ̀ ní. bíta ẹ sọ pé ọba àlù ọdí ọmọ sáárà wọn ò ṣèbéèrè lọ́dọ̀ ànábì dàgẹ́tì wọ́n dẹ̀ sọ rí sìn àkọ́kọ́ tí wọ́n fi ṣèbéèrè ọlójútà káwọn ṣèbéèrè ìbéèrè èsì tìbí tí wọ́n ti jú nípa pé èyí máa ń sábà ẹ̀

ó ti lé pẹ̀lú àwọn ará màdínà tí ó ní nǹkan tó ṣe ọmọ ìyá nínú àwọn basic things tá à ń lẹ́bi sọ́mọ́ ti lọ́rùn so àwọn yọkùn dáadé tó lọ aswad òun là lẹ́bi sọ òun àti àìlépọ̀ pé ọmọ ẹjọ́ sí ọmọ ìyá ó dà ibi tí irú sọmọ ìyá òun tó lé dé wọn á máa jùlọ wọn nípìnlẹ̀ islam tí ara màdínà bá kú ara máka lè jogun létà ní islam àbọ̀bẹ̀tì ibi tí irú táyà kíni tó lédè al-Miqdad ibn al-Aswad sáábẹ̀ yìí ni àfáwà àdíwá tó lọ́ba ń bèèrè lọ́wọ́ ànábì kí ni ó ń tọ̀wọ́ sí fasa alahu al-Miqdad wà lọ́ba ànábì ló bá sì bèèrè lọ́wọ́ ànábì ara màdínà yìí ni al-Miqdad sí láwọn nǹkan wòye kíni wòye dábàá tijú ó lọ bèèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àná kí ni kí n ṣe. فقال النبي قال فيه الوضوء بتاع لونه قال ولا يتجاوز ايش ترى لا تنسى لا تجيب لا يوقف ولا تجيب àbẹ́ẹ̀tẹ̀ ń wo obìnrin kan tẹ́lẹ̀ fẹ́ lápẹ̀jù ìwọ̀n padà wá mú àtọ̀ kékeré jáde ẹ rí àmì kó jáde lára aṣọ yín ẹ lọ tábà tún ìgò sí dáhùn dáhùn kiri àwọn ìnáwó kéde lòlò àwọn kan tó jẹ́ á ànábì ni ó jẹ́ lọ́la èyí lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ yẹn mí lè mẹ́lẹ́ èmi lè máa lọ́jọ́ kan lè má lọ nípa tàbí gbẹ́gbẹ́ ní ẹ̀fíà ọ̀làpẹ̀lú yẹn ọjọ́ kan lè má lọ tí ò ní rí mọ́bílì lára rẹ̀ ẹ lè má lè má léyìí ẹbí òbí bíi ẹ́ẹ́ tí bí o bá sọ̀tún lára olè báyìí mọ́bílì níbi wá dá mẹ̀kọ̀dáàdù lóhùn pé à ń tọ́ bẹ̀rẹ̀ yìí o irrespective of the original questionnaire alákọ̀ọ́ni sí hì ẹlòdò ìtumọ̀ rẹ̀ ni kó jáde wà lá ẹsẹ̀ wò lóòótọ́ lẹ́sìn oríṣi nǹkan ó wá mú eré ronú kẹlẹ́kan nípa olólùfẹ́ kan ó wá mú mẹ́lìlì jáde lára aṣọ yẹn kẹ́yìn rí kérésì ẹ̀hún kérésì ẹ̀hún lòún rí kérésì ṣé ẹ ṣe lọ wọ́n yẹ bàbá yẹn lọ sàrà àwọn èèyàn ṣe ṣọ pé lábẹ́ máa ń yí nǹkan ànábì ní fi èyí lò ó inú àwọn tí ó járe wà lánàá láti kéwú kéwú kékeré ta ké ní kéwú pé wọn làwọn náà wá kébìlì wòlò hamsa tó àwọn kan tí máa ń jáde wà lánàá wọn ní márùn wọn ní sàlẹ́ àṣà tó ń mílíọ̀nù kóbólì mẹ́ta ń bẹ̀ pẹ̀lú àti iwájú wa ló ti wá ẹbí àyíká ti ń gàtọ̀ wọ́n sì ní àná ìmìnà gbogbo ìlẹ́gbẹ̀ẹ́ mbẹ́ ìdá àti mbẹ́yàwẹ́ mẹ́ta tí ó jálu àláwa àkọ́kọ́ ni alimadiyu wàlíwádìí wàlíbọ̀wò madiyu àti wádìí àwọn náà ìran spáàmù ni wọ́n ní kálíkù kan ní ṣíṣọ́ tiẹ̀ madiyu lásán láti ẹ̀ bá ń sábà rò nípa olólùfẹ́ yálà ọ̀pẹ ọ̀bẹ kan ní wọ́n dé yí òun náà dàbẹ́ ṣùgbọ́n òun tì kódà ó tì wọ́rọ́ ìmọ̀ sábàlì ìyẹn ká lè tọ̀tà ní ìsábà wà lásán bí a wàtí ẹ bá tọ̀tà nígbà mi ìmọ̀ wà gbà mí kódà àwọn afáàní nígbà mi bẹ́tẹ́ yẹn tẹ́tẹ́ níbi bá tó bá kà síṣẹ́ níbi kan ó lè jáde ẹgbẹ́ àlè ọba nà ní nínà tó kọjá lọ́wọ́ rẹ̀ gbé wáyé yóò jáde lára jẹ ní ìtàn irú àwọn ọ̀rọ̀ nǹkan ni ó já lù wà láà wájú ara rẹ̀ sì jáde níbi tí ó já lù wà lálẹ́ ẹ̀yìn ara onígbé àti ìṣò sọ̀rí mọ́bí òní ọ̀rọ̀ fáwọn àlè tí wọ́n lọ sí ìbéèrè pé àwọn sábà máa ń rí ìran àtọ̀ kékeré yìí lára àwọn àwọn ò lọ wọ ẹni kí làwọn ṣe ànábi sì dáhùn pé fi hí àlùwòbó àlùwàlá náà ṣe ni wàá fi kún un níta àtìké níta àtìké oorun àtàrí irú ohun tó gbàgbà lárẹ́kọ́ ni àtìké ìṣèhádọ́ abnormal menstrual flow òun náà máa ń já àlùwà ilé àti káńkọ́ ọ̀lẹ́ ìdákẹ́lẹ́ alimọ́bíyò kí ni a kí ni èkó ẹ̀ lọ síbẹ̀ náà síbẹ̀ náà òun ní ìdákẹ́ yẹ já àlùwà náà spam ọ̀tọ̀ síbẹ̀ ọ̀tọ̀ sòsíbẹ̀ ni alimọ́bíyò Eh, ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀rẹ́ náà nǹkan tí ó jáde wà lára àbí sẹ́yìn lè wò bíi pé ní ó jáde wà lára wọ́n kì í jáde wà lára àfi tí ó bá lọ mú nǹkan tí ń já àlùwàlá jáde ní hadith yọrọ Aisha radiyallahu ta'ala anha anna nabiyya sallallahu alayhi wa sallam qabbala ba'da nisaa'ihi yọ àìsà níjọ́ kan bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n sàlẹ̀ ọ̀la kan àsìkò kan sì lọ kírun ó tó lẹ́nu wá pàdé kanú àwọn ìyàwó wọn wọ́n wá kìsì ẹ̀lá alẹ́ lálọ́ dùn wọn sọ wọ́n kàn lè bá àwọn bọ́ọ̀lù sáà ìkànnà àwọn kẹ́nẹ̀ ìkànnà àwọn ìyàwó wọn wọn tó kìíní àti ẹni pé kí la accept ẹgbẹ́ ìzàlágà ẹgbẹ́ lọ kí òun ẹni wọn kì í fi obìnrin àlọ́lá ń dá o ní ẹ̀dọ́gbẹ́ ti máa fi emotion ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ní oníyẹn ti dá wọn sàbí o ọmọ òwú ká àwọn náà tó kẹ̀ hàn àwọn òbí yá yóò lọ tún àrùn aláṣẹ. wọ́n ní sọ́mọ̀ sọ́rọ̀ ọjà ilẹ̀ sọ̀rọ̀ aláìbá lọ sí mọ́sálásí wọn lọ kí wọn wà lẹ́mú ìyàtọ̀ àwọn ọ̀gbà wọn ò sálù aláṣẹ wọn kí ló dún lẹ o tí kò dálúwàlà pé kí sí nǹkan o kò dá àlùwàlà ṣùgbọ́n tó bá yẹ pé kí sì ń wá lọ mú sí nàìjíríà dandan ó kí sì làwọn ó wá lọ mú sí nàìjíríà dára rẹ kí ló kí sì ló dá mẹ o kí ló dá o sí mẹ́rin. ọ̀hán mi ní bó ṣe gbé wọn ọ̀hán mi ní láwọn ọ̀gá wọn kódà kí èèyàn gbẹ́ obìnrin mú lásán gẹ lásán gẹ lásán ó jáde wàhálà tí àwọn tú bàbá ọlọ́run ọba. Àwòlá mọ́sùlùmí nìsa. Àwọn àti àwọn àbá ni. Àwòlá mọ́sùlùmí nìsa. Àbẹ̀ká yà náà ni. Ìlànà pé tí àbájá fún ọgbọ́dọ̀ yẹn mú kọ́ kí ẹ máa kí a lọ ṣe àlùwàlà tí ẹ máa ṣe ẹ ẹ tẹ̀lé yà ni musa kọ fún káyà fún ẹlẹ́sìn wọ́n yìí ti pé tí àbájá fún ọgbọ́dọ̀ yẹn mú kọ́ kí ẹ lọ lẹ́mí gan ní sábà yà pọ̀ lẹ́yìn lọ́rùn máa dúró obìnrin tí ó tó ṣéèkì kó tó wọ mọ́tò lásán iṣẹ́ ẹgbẹ́sẹ̀ lè yẹ wọ́n kí ẹ máa ṣe gbogbo ẹ lóbìnrin lẹ́yìn ìgbà pé ó máa ti yẹn nàdà ẹgbẹ́ sípàlẹ́ bíi àbẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ wà lẹ́sìn yìí ẹ̀yin náà lẹ́sìn fún wa ìṣẹ̀lẹ̀ ìdàgbọ́ tí wọ́n lé ẹ̀jẹ̀ ìdàgbọ́ àdéṣòwò ìrọ̀ lẹ́pà àdéṣòwò lẹ́pà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bí ìgbà ni mo gbàgbọ́ kọ́ sẹ́ẹ̀tì pẹ̀lú ìtumọ̀ ayà yìí àdéṣì ìtàkọ́ yà ló là á gbé sókè náà ẹ̀yin tí a máa ti gbá obìnrin nínú ayà ló sọ ọ̀rọ̀ á ti gbá àdíṣe ní kòjà àwọn ní kòtàkùtà ojú ìta fara wọn lọ àwọn àlejò láti wọn ní lápàdé tí ó bẹ́ẹ̀ dà ìdánwò orí pẹ̀lú wọn ìmọ̀lẹ́ nílé ẹ ṣàlàyé fáwọn ní kágbó nítorí ẹ ṣe ń tàwọn ẹ ti fún wọn bí kágbó. ìyẹn tó wọn èyí ànábì ó ṣàlàyé ànábì ò lè ṣe ń gbé ta ní kí ń bẹ́ nínú tí wọ́n ṣàlàyé fún wa. làwọn àfáà mi ti gbàdé ṣe wọlé ìmọ̀mù ṣàfihàn làwọn gbàdé ṣe wọlé náà wọ́n sì kó náà fa àwọn ní à áyà ní awolẹ́ mọ́sùmọ́ nìfà nínú àwọn kẹtẹ lè fi ṣàlùwàlá kẹkẹ gbá obìnrin mú àdìsí náà tó ń kọ́ owó ti takò táyà wọn wá só ẹ̀yà gbádìí ṣùgbọ́n àmì sì ni wọn àdìsí wọn ò takò áyà ìtumọ̀ tábà ní fún túmọ̀ tí ò tọ́ ni ṣé láàmásùn lọ kejì kí yẹn gbá obìnrin mú ní jẹ́bẹ̀ ibn abbas rabi alabi orí ìtumọ̀ yìí àwùjá máa tún kí yẹn gbóbìnrin kàṣepọ̀ ní jẹ́bẹ̀ àtùmọ̀ kejì yóò lẹ́fẹ̀ẹ́ kan ó dákẹ́lẹ́ dálúwàlà kì í ṣe ìlú yìí ò ní àyà ọ̀sán tí ó rí àyà ọ̀sán tí ó jọmọ́ tí àdé ṣe ìtọ́lọ́tọ̀ tó túmọ̀ wípé a dúró wípé béèyàn bá sálùwàlá ẹgbẹ́ bí tí yọrọ àìsà gbà wá alálẹ́bà Muhammad sallallahu alaihi wasallam qabbala ba'd nisa'i wọ́n kì í sì kánú àwọn ìyàwó wọn lẹ́yìn tí wọ́n ṣe àlùwàlá fún màkàbọ̀dà ila salah wọ́n sì lọ kí wọn mọ́sálásí wọ́n lẹ́mìí ẹ̀tọ́wọ́ gbọ́ ẹ̀ ò tún àlùwàlá ṣe ń torí wípé ìgbàgbọ́ wọn ò sí níbi wípé ìyẹn ò máa ń jàlá. ó ń tọ́ wọn gbọ́ obìnrin mú kí n ṣe ẹlẹ́tọ̀ ẹ̀sẹ̀ lára nìyí wọn lẹ́kọ̀ọ́ ni kò sí dáàsù lẹ̀. ó wá gbọ́ obìnrin yìí wọn lọ mú sí mẹ́rin jáde sọ́nà náà sọ́nà bàdà kò ní kò sì fẹ́ súnmọ́ kéèyàn gbọ́ obìnrin tí ìṣe ẹlẹ́tọ̀ ọ̀yàn mú kó má fàǹtì wò jáde kò fẹ́ súnmọ́ gbọ́ obìnrin tí ìṣe ẹlẹ́tọ̀ ọ̀yàn wá gbà pé kí sáà gbogbo ọwọ́ agbámú kò sí ni èso ojú òkú sẹ́nu yóò wà lórí ìjà rẹ̀ yóò wà mú mọ́bì jáde bí òun ó súnmọ́ kó fa sábà bí kẹ́ni kálù àlájà láti kẹnu kí wọ́n gbà tí wọ́n ní wọ́n bí lámùsì kéèyàn gbá obìnrin mú ọwọ́ alẹ́ àrùbá àti ọ̀sà wọn náà ní ẹ̀rẹ̀ yìí nǹkan sọ̀dọ̀ lọ́ọ̀zà tó bá gbẹ̀rù adùn bóyá òun fẹ́ gbóbìnrin yìí mú kí n bá a rádùn fàwọ̀jáde ha ó sì ọdún fàálẹ̀ ìlú àdọ́lá rẹ̀ ti dà yọ̀wọ́n lè gbóbìnrin lóbìnrin wọn tí ì ṣe ẹlẹ́tọ̀ ara rẹ̀ dìde ìdìde ara rẹ̀ wọn àmì pálọ̀ láti dà mí. ẹ̀yin kọ́ńtàdà lọ́ọ̀sì dàtà àbí ó ti wà pẹ̀lú ọmọ yìí ó sì gbà lórí ó sì kún lè lọ sí mọ́tàlásí mi lọ́pàá ẹ̀rọ gbogbo bá gbà mọ́ wá bí láti ìdúró. ẹ̀fẹ̀ kó lè bá aládùn ọkàn rẹ̀ ní bá gbadẹ́tì ìyá rẹ̀ rẹ̀ ní ìwé gbadẹ́tì gọ́ọ̀fì àdìmọ́tà lọ àbí lòdì ọmọ ni ipe kò bá dùn ẹ̀sìn ní àníyàn bú tó ní òun ó ti bàdá láì jẹ sẹ́gẹ́dẹ̀ nísìn àkọ́kọ́ ó lè gbá mú ìyẹn nìyí náà fọwọ́lẹ́ so yìí ń afẹ́tì ọkọ̀ kan tí ó fi gbèrú àdùn ó tún rí àgbàlagbà jẹ́ yàtọ̀ sí ilẹ̀ sí gbàgbọ́ bá ká àwọn báńkì yìí pẹ̀lẹ́sì àrà dàgbà. ẹni ẹ̀kejì lá ní ó gbèrò tó àyè sì dààmú kí nìbà rà dùn ṣùgbọ́n nǹkan ẹ̀mí fẹ́lẹ̀ pẹ̀lẹ́sì kò jẹ́ kí bí àgbà tí olóyìn tí yẹn fún kọ́ kò jẹ́ kó rí àdùn àníyàn abú tó ní òun ti bá kẹ́ni ti bàdàbà ní olùwà sùn dẹ̀lẹ̀ ẹ̀kẹta lámúyẹ́kùsílẹ̀ làgbàtà ìyàn tó fẹ́ gbóbìnrin mú kò kò gbé wa dùn àwọn afáàmọ́ fún ẹni ìsáàdì wọ́n lọ mọ́sálásí lóṣù olùyọ̀dá ń kà ń bẹ láti ojú ọbẹ̀ yá ó kàn ṣubú ni ẹsẹ̀ wa kò sáré gbé má owó nìkan wá wà lẹ́yìn àti fẹ́ rẹ́síkìú rẹ̀ àníyàn fẹ́ fi yá ní gbọ́ àníyàn fẹ́ rẹ́síkìú rẹ̀ ó lọ wọn ní kó bẹ̀rẹ̀ láti ojú ọbẹ̀ ìṣúkàdín lábẹ́ pọ̀ rẹ́síkìú rẹ̀ kọ́ ìṣúkàdín sọ́kà ọ̀dọ̀ ìsìnmọ̀ rádùn pé ọ̀fọ̀ kan obìnrin olóbìnrin bẹ́ẹ̀ àníyàn rẹ̀ sì kọ́ ni yìí ò ní pèlè bọ́ sí orí adùn èyí náà ti máa kí ni ó bá ìwà rẹ̀ jẹ́ ṣé lóde ọ̀nà tí ẹni tí ẹni lè fi gbá obìnrin mú tó sì ní ba sikakọ̀ mọ́sálíwà lábàjẹ́ àbí ó bàjẹ́ lẹ́nu lọ́kùsùlì làgbà bẹ̀rẹ̀ ọ̀fẹ́ gba ní èròǹgbà adùn kankan ọlọ́run ìjìnlẹ̀ ọ̀ sí orí adùn kankan bí látòbí ìyá gbó kan ní bọ́sọ̀ òfẹ́ òfẹ́ sọdá òṣèlú dá sọdá ẹgbẹ́ bí lónà ọba ẹ wọ́n wá kẹmọ́ ẹgbẹ́ ẹ bá mú yà sọdá kò sí kàkà tí mẹ́lọ́ kan ẹ̀fọn kò sí kàkà tí ó padà sísọ yìí wọn padà lájẹ. nítaṣẹ́ mú lò nù gbogbo èpè mẹ́rin ní kí gbogbo ìgbà obìnrin mú tó bá ti lọ gbé àdùn síyàn lára ní bá àdùn lájẹ. kò yẹ lọ́sẹ̀ kọ́dà wọn àfáyé kọ́dà kó jẹ́ pé ìyàwó ilé rẹ̀ ló dá mọ́ lọ́pọ̀lọpọ̀ ohun tí adùn òbí lọ́pọ̀lọpọ̀ bá ní ó bí màdùnú sẹ́yìn gbọ́dọ̀ sí. mọ́ ordinary ló kàn gbá ọmọ rẹ̀ mú gbàdúró rẹ̀ mú gbáyàwó rẹ̀ mú ẹ̀yẹ sáà lọ́kọ̀ bá alájọ wọn kódà kó kí jẹ ẹ̀yẹ bí ìyá àdéjà Aisha kò bá adùn alájọ. etí o tún àwọn tó wá tí a kè ṣáájú wa ilé sinmi ìta kè. sáwà bú ọ̀rẹ́ wa wọ́n ní anabi sọ̀rọ̀ sọ́lá sọ wípé ìdá rọ́jẹ̀dẹ̀ ahadakum fi batnihi ìgbà mi ìgbẹ́ tí ìmá fẹ́ yasú lánlá ní máa ń kọ́kọ́ mú inú wa kì í ṣe gbogbo só ni mo wá lọ́mà ìyẹn ìgbẹ́ ní kọ́kọ́ kọ́kọ́ gbé ni yóò sẹ́ndì inú wa tẹ́lẹ̀ mọ́ ẹ̀sẹ̀tì pé ah, inú wọn níbi á ní ò mú oṣù wa ìwọ́n ní ẹ̀rọ lórí wọn ẹ̀ ń sì wípé inú ẹlẹ́fẹ́ máa fàáṣẹ̀rà rẹ̀ ẹ wá ń dá òkè náà ṣé ní sọ wọn ní ṣe iṣó tiwa ní àjíṣe òtiwa kí ni gbèdé yìí ẹ ń dá òkè iṣó wà àbí òwà kí ni gbèdé kí ṣe ó wá lẹ́pẹ̀lẹ̀ ní àbí kò wá lẹ́pẹ̀lẹ̀ kò wá ní ẹ ń dá gbà ẹ ń sọ wọn ní yìí wallahi domin sai ma mu mai iso da ba tun ya wa fi fili so na bini tí o bá ti fili so ẹ má wọlé ẹ ẹ ẹ dá òkè ẹ má torí pé torí pé ní tí o mú un kẹwàá lẹ fẹ fi ìmúlẹ kẹfẹ lọ tún àlùwàlá sí ọhún ìṣókọ ìpẹlú ohun yìí ìṣókò kódà pé pé ẹgbẹ́ òde ẹgbẹ́ after the two three four minutes kí ni o ṣẹlẹ̀ sí ní iṣu òde ẹnìṣẹ́ kí ẹgbẹ́ ọkàn wà wọn kìí ṣe direct entry bí ẹ ti yasọ ẹbí ni ẹ máa kí ọ̀rọ̀ bí ẹ ṣe wọn ò fẹ́ ká ká pèfà uncertainty lórí certainty I am certain I have to do that I have issue uncertainty ní ẹnìṣẹ́ so ẹ má lọ pèfà ntí ẹ sátìn lórí tí ẹ sátìn ẹ má bá wọ̀nyí lọ fàdà yàgò jẹ ẹ má ẹ má ẹ má fi bàtà láti lẹ ẹtà sùnmà àsọwọtẹ àgbàdo kù tí yàgò ni ohun iṣu tí ò dá òtún bẹ kò ní àwọn yẹ jí bẹ ha ìgbà yìí ni súnmi lè máa ó lè máa lóhùn tí ó ní oorun oorun méjì náà tí so yìí ò bá ti níta lè tí wàá yàn so ní pínpín ká gbọ́ pé dúdú jáde nígbà ohun iṣó lélẹ̀ bẹ́ẹ̀ bá ti rí ohun iṣó ẹni ìdí kí ni ẹni ìdí oorun rẹ̀. ìsọtẹ́gùn lásán òógùn tí ó túmọ̀ atẹ́gùn yìí kọ́ atẹ́gùn òṣò ni tó yẹ àkàdà kanu síra yìí kì í ṣe gbogbo atẹ́gùn tí ẹ̀ ń bá ń fi ìlú pé só ni ní jẹ́sùn láti rí àfihàn wa o èṣù nífẹ̀ẹ́ wa everywhere lè ṣí ìjìnà lọ ń dúró dè wá kódà èyí máa ń wá ń dúró dè wá lórí wọn lẹ́bi ní ẹ̀bá tí ń kírun tẹ́ ẹ bá lọ fún òkú ọ̀ni ṣùjú nígbà mí bẹ́ẹ̀ iṣu máa fẹ́ atẹ́gùn sí méjì tí ó máa fẹ́ dàbí pé ìkànnì tara ẹ jáde ẹ má gbàtàn tó ohun ẹ ti gbọ́ ohun rẹ̀ àbẹ̀ ti gbọ́ òórùn rẹ̀ nígbà níbi fẹ́ ká gbọ́ ibẹ̀ ni pé tá a bá sátì pé so tara wa jáde ẹ máa kí wọn lọ until you have that certainty indirectly náà á gbọ́ yé pé ìṣó máa ń dálé wàhálà bá ń kọ́nù ṣùgbọ́n ní wàhálà sábà bí ìṣó jáde kó jáde kó kálás àrùn wàhálà ti jáde alákọ̀ọ́nù mo kìí sí gbogbo ní tẹ̀yìn bá rò bíi pé ìṣó ní jẹ́ kìí ṣe pé bí a ti ṣó bá ti bẹ̀rẹ̀ sí máa gbọ̀n bí ìgbẹ́ sí máa ń títọ́ máa ń ní ìṣó náà máa ń gbẹ̀yàn ẹ̀rẹ̀ ìdìkólẹ̀ ó ń lókun tẹ́mìnì tẹ́mìnì kò lè ti wà ẹ̀rọ ni ipe ẹfẹ́ òun kì í ṣe pẹ́ ju ẹ má torí ipe ẹfẹ́ ẹ ṣe kí n lọ ẹ má torí ẹ̀ jáde yín until tí ẹfẹ́ òun bá ti wá kù ni mo fẹ́ tó wá di mo ti so ṣe é nìyẹn mo gbogbo ẹ̀rọ fún ìtumọ̀ rẹ̀ náà ni pé iṣó ń bẹnu tí ó já àdùbàlà adéṣì tí ó tún tẹ̀lé tí a kè á kí òun àti tó wà ní ẹ̀yìn rẹ̀ inṣàlá. tọ́lùkì ibn ali ọdí allah ta'ala sàbí ànábì kan kọ́ọ̀n ó wí pé èmi gẹ́gẹ́ kọ́ mọ́ níbẹ̀rẹ̀ yìí o kọ́ọ̀n àbọ̀jù rẹ̀ ó ní njọ́ kan bẹ akọrin kan lọ bá nàbì àwọn wà lọ́nà sàkọ́wáyé àmì méjì ó ní àwọn ìbéèrè ká lọ́yìn máa ń rí àkùsí. àwọn tí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ìmọ̀ ìjáde tó àwọn tí ń bẹ ní hálùkù ànábì ìbẹ̀rù ń bẹ wọ́n yé wọ́n lè gbójú wó ànábì sọ́lá wọ́n bẹ̀rù ànábì là ń sọ̀rọ̀ ọ̀dọ̀ ẹgbẹ́ ẹ̀dọ́ ọ̀rọ̀ lórí rẹ̀ ń sábà wá káàdà àtàwá bèrè ìbéèrè táwọn máa ń àwọn máa ń bèrè bèrè

kí ni ló ń tọ̀hún sọ ẹni tó ṣe àlèwà látà kódà yín kí ọ̀rọ̀ lọ́dọ̀ wọ́n fọwọ́ kan látà ọwọ́ kan ọ̀rẹ́ kan àlátà rẹ̀ àárín sáábì ń ṣe ìdílé ìṣọlọ ṣé ni ó ṣe òdó rẹ̀ ẹ bí sàdọ́gà Muhammad sọ̀rọ̀ fàkọ́rẹ̀ nàbí ìṣọlọ lọ́wọ́ ààrẹ yìí wá kò ní ṣe ìfọwọ́gbá àzákàrí yẹn mú nínú ẹ̀sì òwúrò ọkùnrin là ń sọ àwọn afáàrò wò ní ìyàpẹ ẹnu nípa ti obìnrin nínú mọ́tàbí malik gbà ń sọ̀rọ̀ nípa ọkùnrin nù. ànábi ilé máa hu ọgbọ́dọ̀ àtúnmíǹkà ìpè ara rẹ náà ní nǹkan ọ̀fọwọ́ kàn àbí tí nǹkan ọ̀fọwọ́ bára rẹ lórí ọ̀fọwọ́ bára rẹ lẹ́tẹ̀ pẹ̀lú ìṣe òun náà rí pé nínú olólè náà wà torí pé kíni ọfọwọ́gbára rẹ ní oríkèé ti ara náà ló náà wà ọkọ̀dọ́hùn ṣàmùsà wọ́sọ́ ṣàhàbùdó ṣìgbà ẹ̀ ẹ̀ bọ́ àdéjì yẹn bá náà ṣe dún tọ̀ ń lò ní pé ọfọwọ́kan àgbàkà rẹ bí ìpọ́fọ́kan rẹ ní other parts of the body ṣé ìbáṣe òwúrọ̀ ní ṣe wá fọwọ́gbára mi lórí ṣé ìtọ́ra mi ṣe fọwọ́kan rẹ lọ́lẹ́sẹ̀ bá a lọ sí fún sọlẹ́sì o pẹ̀lú àdìsí ẹ̀yẹ́ kíkọ́ àlùlábì wípé bí ẹ̀ bá fọwọ́ bá àdákàrí ìyàmú kò ní ṣe òdó kò bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí kàlàs kò sí àgbẹ̀rọ. níwọ̀n àfáà wọn ń lọ́wọ́ tó pọ̀ nípa sílò tó rà lábẹ́ wíkẹ́ndì ọ̀tẹ́ntìtì rẹ̀ ó dá àwọn àfáà dáàbò bá ṣe àwọn àfáà mi dáná orin rẹ̀ ló sọ́pà nábì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ara wà nábì rẹ̀ lórí yìí o torí adékù mi tá nábì ìwé tó kọ́ńtàdé ti àdéṣe ó ní àdéṣe fáwọn bóṣọ́rọ̀ ta ló gbàdá fọwọ́ ọkùnrin rẹ̀ obìnrin wa gbà mí wá lákòókò ọkùnrin gba àdéhùn wa nípa pé téèyàn fọwọ́ kan àgbàtà lóyún ọkọ̀ já àlùwàlà obìnrin wa gbà wọ́kùnrin wa fọwọ́ kan alákàlẹ̀ ó jẹ́ bàbá alókàjù ẹ dáhùn rọ́kùnrin ló kàn mọ́sá aláfásiwá pé bóyá oúnjẹ rọ́kùnrin ló kàn jù lọ́wọ́ afá ọ̀pọ̀lọpọ̀ wọn lè tóbìnrin gbà wáyé gan ló ń gan ló ń fẹ́ lálàáfíà ju etí ọkùnrin gbà wọ́n tó ní kò já lọ́la kí lóbìnrin náà yọ ọdún sọ́nà bí tó sọ̀fọ́ wà lọ́dí ọlọ́ ta wọ́n ní anna Rasulullah sallallahu alayhi wa sallam qala láwọn gbọ́ pàdánù Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wí pé man massa zakarahu falyatawadda gbogbo ẹnikẹ́ni tó lálùwàlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn kó wá lálùwàlá ó kà látàrí kó lọ هو صح شيء في هذا الباب حديث باب طبعا ولو ولو تلبلا جتي ọkùnrin wà lọ ẹni pé ọ̀rọ̀ méjì báyìí ni wọ́n gba ọ̀rọ̀ àlábì ayọ̀bọ̀n ìkànnì à part of the body ìkànnì kí wọ́n ṣe àrọ̀ ṣe yóò takọ àwọn takọ wọn. tòkè àkọ́kọ́ ó béèrè pé jẹ́jẹ́ yẹn bá fọwọ́ pàdé àtàrí ni ó lọ tún òdo òṣèlú anabi ni is just part of the body anabi ò ṣàlàyé nípa ẹ pé bí yá ó já níwà láàbí ó já anabi kan ní part of the body but ah màkà ó bẹ̀rù òun fẹ́ bẹ́ẹ̀ pé whether is part of the body or not alábẹ́ni ìbéèrè rẹ̀ ni pé bóyá ó já anabi wa lọ fi jọ oríkèé oríkèé ara yòókù tí ó túnbọ̀ pé bóyá oríkèé oríkèé ara yòókù ò sì jẹ́ ọ̀dà kọ́ náà lòun náà ò já lọ́la olórí ọ̀rọ̀ méjèèjì làwọn àfáà ní ìyàpẹ̀ ẹ̀rùsàn àmì nínú ja àmì ní oṣù rẹ̀ já fámi sí wọ́n wà ní ààrẹ wọ́n wọ́n lájà bíbí yẹn bá fọwọ́ kan àgbẹ́ta ní rẹ̀ lọ́fúlì ní ìwádùn kí sọ́jà kan nípa kílẹ̀ nípa obìnrin ọ̀gá alákòóbẹ̀ ẹni tí lóun fẹ́ mọ aṣọ bí ìṣàkóso ìgbọ́n tó ṣiṣẹ́ ibú ni wọ́n lọ́n fẹ́ mọ aṣọ olùwà fọwọ́ kan àgbẹ́ta rẹ̀ wá lóun ọ̀sẹ̀ wọn lápèjúwe àdọ̀lá tó ti já tó ṣe òun iṣẹ́ tó ṣe ti bàjẹ́ pípé tó fi mú kọ́wọ́ bọ àgàtà ìfẹ́ ládùn fèrèsèrè kan yóò já lùwọ̀lá kan tí ìyẹn kan bí i ọkà fòsì fọwọ́ kan ara ẹ̀ lóye kan kò já lùwọ̀lá wọn àfa sí ni wọlé tẹ̀ ń ní mọ́tò ọmọ wọlé tẹ̀ ń tẹ́kùsù bí mọ́sítì àti fàbùjà wọn lè yóò kan mọ̀ níta ń ké bọ̀ ló tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa àwọn nǹkan tí o lè jálò àlá adákọ̀ nípa oorun abẹ́kọ̀rin àṣàlàyé àwọn àlàyé tẹ́ ń bẹ níbẹ̀ ṣàlàyé nípa ìṣèhábọ̀ bí òun lòun náà ṣe ń jálò àlá lónìí àti ṣàlàyé nípa kí mọ́bí wọn yóò ń já àlùwàlá ṣàlàyé nípa kúbúlà kí yẹn kí sí obìnrin yẹn lórí nǹkan kò ní já àlùwàlá ẹgbẹ́ bíi tí a ń gbà sọ̀rọ̀ Muhammad sallallahu sọ̀rọ̀ nípa kéèyàn fọwọ́ gba obìnrin mú èwo ni kéèyàn fọwọ́ gba obìnrin tí ìṣẹ̀lẹ̀ tọ́ yàn mọ́ àti wọn pé gbígbá mu sọ́nà lò sọ́nà mẹ́rin mẹ́ta ń bẹ ọjà àlùwàlá ní ẹyọkan níjà alágbèbá náà aṣàlàyé pé iṣó ní ọjà àlùwàlá ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ só gángan kì í ṣe mo rò bí ìké mo ti só ìṣó gbọ̀n bí ó bá ń gbọ̀yàn tí ò ẹ bá ti wà táyà bí o bá ti jà ẹ yá sọmọkọ ti dáhùn kó sọmọkọ nẹbi ni ẹ má fi wọlé ọ̀n ti dábàá wà sọ pé iṣu náà ti wà lẹ́yìn náà sọ̀rọ̀ ẹ lẹ́fà kí èèyàn fọwọ́ kan àgbàkàrí yẹn adéṣin méjì ló wà ìkànnì ọjà ìkànnì kò jà yíká sọ̀rọ̀ ẹni pé n tó sọ́mọ́jì ni pé èyí tí ẹ máa fọwọ́ kan ní ìfiwá àádùn tí ẹ ṣe rí gẹ́gẹ́ bí àlàyé ta ti ṣáájú súnmọ́ kí ìyẹn náà kí ó já alùwàlá wa iṣẹ́ láti máa tẹ̀síwájú níbi àwọn nǹkan míì tí ẹ̀sìn pè ní nǹkan tó lè já alùwàlá ẹ̀rọ sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi wa sallam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa